Gracias. الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي lẹ́yìn ìgbà tí àǹdá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó kádàrá kéde àti ọmọ ẹgbẹ́ lórí dáadáa lórí iman lórí islam apẹ̀pẹ́lẹ́ bí ọlọ́run àdúgbò mọ́tàlẹ́ fún dáadáa wa ìtòjú kòkòrò wa nínú Ramadan fún ẹ̀sìn ó jẹ́ àpẹẹrẹ kan nínú àpẹẹrẹ oore àti ìyọ́nù ọba dáwà torí wípé àwọn olùmọ́mọ́ sọ pé áfàr pẹ̀lú lálàáfíà ni inna Allaha yu'ti dunya liman yuhibbu wa liman la yuhibbu ọlọ́run a máa fún ẹni tó fẹ́ láyé ìyẹn ni pé yòó owó dúkìá ọlá ọmọ fẹ́ni tó fẹ́ àtẹni tó fẹ́ ìyẹn ni pé ó lè fún kábíyò láyé ó tẹ̀lé fún mọ́mí wà láyé ti dùn náà ọlọ́run ní fún yẹn kan látọ̀rí ẹ̀ka torí pé tí ọlọ́run bá aláàbá nífẹ̀ẹ́ séèyàn àgbọ́yé ẹ̀sìn ìnífẹ̀ẹ́ ìtẹ̀lé tọ́lọ́run ló ti rọrùn a máa bẹ̀ gbogbo ìgbà kó jọ ìtẹ̀lé sí mẹ́jàdé rọ̀ wá lọ ní gbogbo ìgbà torí pé ẹ̀sìn yìí séèyàn bí sínú rọ̀mọ̀lọ́ọ̀nì kí sínú rọ̀mọ̀lọ́ọ̀nì kan àfẹ tọ́ba alẹ́dàgbà nẹ́gbà Muhammad ní pé ìkẹ́ àbọ̀lọ́lọ́ fún ma bá wàá máa sin ọlọ́run rẹ máa tẹ̀ láti rẹ̀ títí táwọn àdájọ́ ti kéde ìlú ìlú wa mọ́. lójúmọ̀ yìí pé islam ṣe ń tẹ̀yẹ̀ fún mi lásìkò kan ìtẹ̀láṣẹ ọlọ́run ṣe ń tẹ̀yẹ̀ fún mi lásìkò kan tí wọ́n ti ka kalẹ̀ níta rárá. a máa bẹ ọlọ́run al-istiqama bima'na as-sabat ala din ìfẹsẹ̀rinlẹ̀ lórí ìlànà abẹ ojú pàtàkì ọlọ́run wa atọ́rọ

látara káwọn èèyàn ó lè mọ̀ tó fi dénú ilé rẹ̀ tó bá jẹ́ wípé kátẹ̀lì lánàá nẹ́bùwà Muhammad èké àbọ̀rọ̀ ọlọ́ọ̀kú máa bá kò ní jẹ́ ẹ̀sìn fún wa ní ọlọ́run ní máa sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ẹnu ilé rẹ̀ fún wa ajẹ́pẹ́ tí sọ fún wa lè má tó ha mọ́ kí ló dé sí léwọ̀ tó obìnrin tẹ̀síjẹ́sì gbọ́ta àbúrò àjèjì ìyẹn fún èyí pé báwo ló ṣe ń báwọn ìyàwó rẹ̀ rí léèdè nínú ilé arákìnrin ara ẹ̀sìn ni kò lè sẹ́ni tó lè ṣe dáadáa tàbí tó lè ṣe déédéé báwọn obìnrin tó lè fa àbẹ̀wò wọ́n ní kàyé nínú ẹni tó lóore jù nínú mọ̀nkánà kàyé rẹ̀ àlè òun náà lẹ́ni tó dá sáwọn ará lé rẹ̀ wà á lọ kàyé rúkùn lè àlè èyí ni mo fi ń dáa jù sáwọn ará lé rẹ̀ kò sí kan náà yàwó àmẹ́gbà Mohammed tó ti ẹ̀gbẹ́ kò sí kan nínú wọn. mo fẹ́ sáré bá wa padà lórí àwọn kan nígbà tí inú mímọ́ wò àdísì lẹ́bí àfọ́jà ahmed wà ábùdáwò wà nìfàáṣì ó lóun jẹ́ èèyàn kan ó má wò ní mo tó jẹ́ pé ọ̀kan nínú èmi ọmọ nípa okòwò ó máa ń ti ní ìjókòó lẹ́yìn ìwọ lọ ń tẹ bá ń tẹ pọ́ àti àdéhùn tí n bá ní ìwọ wà kà fún ẹ máa wọ sọ̀hábà dáàbì tí wọ́n fẹ́ fi fẹ́ẹ̀mù kan láti ní ibi ìdókòkè ìdókò ìṣẹ́ wọn ó ní ti ìdókò àìwá ìjọ́kòrò lọ lọmọ ẹ̀yà òun pé ó ní wàhálà kan ṣẹlẹ̀ wọ́n ló ní wàhálà wọn ó láwọn ẹ̀ ti gbọ́ pé wọn náà ka mẹ́rìkù gàgbà ọba àkàbẹ́pẹ̀ ní ọba gàgbà ó fẹ́ múra láti dá mùsùlùmí lóko àwọn tí wọ́n ń gbọ́ tẹ́lẹ̀ olówárí ìtẹ̀lẹ́ kan tẹ̀lẹ́ lórí mo wá rò pé sẹ́yìn mẹ́lẹ̀kẹ̀ gàdá nínú rárá ó là tó tẹ̀lẹ́ ju ti gàdá rẹ̀ lọ oríṣiríṣi kí ni ó pé ànábì kọ́ ìyàwó ọ̀rọ̀ yẹn gba nínú jẹ́ púpọ̀ ó ní kí ló lè wọn ó dàbí kó tó ti yẹn ló ti pé ọmọ òun ya àpọ̀ láti wọ́n jẹ́ ẹ̀rọ ìṣúná ànábì ò tàbí kẹ́mọ́ fúláì láti fún ọtún èké rẹ̀ lórí ní òní kápá ó ní adẹ́gbẹ́ tí bọ́rọ̀ yẹn fẹ́ já sínú. ṣé àmọ́ tó ṣe ní ilé orí kọ̀ọ̀bà ápùtù ilẹ̀ mẹ́sìlẹ̀ kọ̀wọ̀ jẹ́ tù mí kìdáàdà ó ní orí mi kìdáàdà lọ́nà àfọ̀n ó ní kọ̀kú ní tù ìsàkà ní lọ́rọ̀ṣùlọ́lá lọ́ba mi bọ́ ìṣiṣẹ́ ọlọ́run onímọ̀ ń bá ìrọ̀lá ló fẹ́ wọlé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta kò fún wa pé ó láǹfààní àti wọlé ọmọ ìyàwó rẹ̀. ó ní fàrọ́jà olùdó kìláàdì náà aṣọ àdéjáde wàkọ́ọ̀lá wàkọ́ọ̀dù zakartu kẹlẹ́ ń fasọ́ mẹ́ta ó ní mo sọ̀rọ̀ rẹ fún àmọ́ kò fún mi létí ìgbésẹ̀ kí n wọlé àgbélé kì í máa wọlé olùkọ́ ní mo tún lọ padà láti sọ pé mo wà lẹ́nu ọ̀nà ìbálàmà ẹ̀kọ́ tá a máa rí kọ́bẹ̀ ní pé èèyàn kí wọlé yẹn láì mọ́ gbáyọ̀dá ọ̀rọ̀ mọ́sálámà ọ̀pọ̀ ọ̀rọ̀ fún adéyọ̀dá pé ẹ̀

ó ní wà á ṣáàrà bí ẹni ìta olóbìnrin àti rárá. Òkìlá fẹ́ mú bẹ̀rẹ̀ ní pé ọ̀rọ̀ yìí ó jọ̀rọ̀ kó ba Umar nínú jábọ́ sí ọlọ́run rẹ̀. Látara pé kì í ṣe pé torí wípé ọmọ rẹ̀ ń bẹ lábẹ́ rẹ̀. Ó sọ fún ẹ pé tí wọ́n bá ilé kọ sóẹ́tà mẹ́bí bá mẹ́bí bá fi bínú ọba rẹ̀ ó bínú. Lórí sọ pé ní ìtàkùn bá ìlọ̀nà fàgọ́dì sọ̀ká tí kò lò ó kù mà wà ń sàbọ̀ àrọ́ àlẹ́ yìí lórí ara ẹ̀rọ bákan náà ó bọ̀ wọ́n sọ pé tẹ́ ẹ bá lè di pàǹpà tẹ́ ẹ lè di kùkù lé èké rẹ̀ fàyín nàlá wọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ balala la ṣe rẹ̀ o wà jìbìrì àti jìbìrì wà sọ́ọ́lì wòlùmọ̀mìnì ìgbà làwọn olùmọ̀jú wà lọ́wọ́ tó pọ̀ pé sọ́ọ́lì wòlùmọ̀mìnì wò náà ìbára àbúgbàgẹ́ وعمر وعثمان وعلي هناك رواية متعددة تشير إلى هذا ọ̀pọ̀lọpọ̀ ìwà yàtọ̀ pé àwọn sàábẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ kò tẹ́ bá lẹ́sẹ̀ sílẹ̀ àwọn ẹ̀fà nínú àwọn ẹni ọlọ́run ó dúró sí wọ́n ní bàlá ìka tó bá dàbọ̀ àlíkà lọ́dí. bọ́lá bàlá wípé àṣà ọ̀pọ̀hù àmọ́ bẹ́yìn bá kọ́ kò sẹ́lómi tó lè lóore tó lè tó tẹ́sì. ìyẹn túmọ̀ yìí pé pé ànájú sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ bá kọ̀ tàlẹ́ni tí wọ́n mẹ̀ tó lórí bá lọ́ni. náà lẹ́yìn sáfù náà kà káyọ̀ mi nà náà yàtọ̀ àkọ́ ara nàbì kò sí ẹ̀dá àgbàdo lóore kí lè lóore lẹ́tọ́ tàbí wọ́n kọ́ sáfù. tàlẹ́ni ni àná sẹ́yìn lọ́wọ́ èmi la bá ju ọmọ adama sí tètè báyìí so àtàwọn ọ̀rọ̀ mi tó fi ìrẹ̀lẹ̀ ipa mẹbi sọtọ lọ lórí níbi tí a bá àyà yẹn dé náà. àmàlù aláṣọ àhánàwà tààlà ó ní gbogbo ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo kú ọba láàrin ẹwà ìtọ́ fún ara yín lè máa ná ẹwà gàgà fún ara yín tí ò ní ká ẹ lè ìyẹn ni pé ẹ ti aláṣọ náà máa ti lè gbé ìyẹn túmọ̀ yìí pé sáàbà ń ṣe dáadáa sáàtẹ̀lé tọ́lọ́ ó dọwọ́ wa káwò rí wa tó ni ti dìkúdà nínú kúdà ẹni tá a lè kà fún àwọn ará wa wa lọ́kọ̀ torí pé bàbá àwọn ẹni tó àti bàbá wa gan àwọn bá jẹ́ fẹ́ táàbẹ̀ fẹ́ gbàgbé dànù àti ìṣẹ̀ tó kù síbi ta. Tòró òun ni òun ni ó ràn wá lọ́wọ́ lórí àtẹ̀kíni àti tẹ̀lé tọ́lọ́. Òlàwọ̀ sì ní ìsìn, ta ni ó wà lórí ọ̀la wọn? Àwọn obìnrin kú àwọn kú sẹ̀kù wá àdínkù náà. Ìyẹn ni pé a gbọ́dọ̀ gbìyànjú. Báwo làwọn ọmọ àwọn ìyàwó wa wọ́n ti jẹ́ olùpáyọ̀ fún un? anabi sọlọlọ àlọsọlá mú àdìsí sí arákùnrin kan tó bà wá ó ní anabi ní múru àwùlá ẹlẹ fún ti sọlá àtẹlẹ sábẹ pàtàkì ayẹ ẹ pa ọmọ yín láti láti máa kírun lọmọdún méje wọ́dúrì bò ń àlẹ́ àṣírí ẹ nà lórí ẹ̀ sọ́dọ̀ ọmọdún mẹ́wàá eléyìí tó túmọ̀ yìí pé a gbìyànjú láti rí àwọn ọmọ lẹ́ni tí ó ya olùpáyọ̀ ọlọ́run kó tó di wípé àsìkò tó àfáàkẹ́ni tààmúrú òǹdìtọ́ àtìlá àbáwá ẹ máa pa láti láti tẹ̀lé tọ́lọ́run wọ̀tánà àmà àṣìyàtìlá bẹ́ẹ̀ ni ẹ máa pọ̀ fún láti máa ṣe tó ya pa tọ́lọ́run rẹ̀ eléyìí jẹ́ nínú kú wà náà wà náà tọba adẹ́dà ní ká wà sọ lórí ẹ̀ ó wá ní wàkúùdù àmìnà iná tí wọ́n fi àwọn èèyàn kù ọlọ́run bá ṣe wá lẹ́nu tí ó máa bímọ fún náà téèyàn bá ti tọ́ ọmọ téèyàn bá ti para ẹ̀ láṣẹ kó bá jẹ pé wà lọ sórí fún wálé ìjára àtòkúta wọ́n sábà òkúta tó òkúta tó òkúta náà wọ́n ní gbọ́dọ̀ bá dẹ́gbà sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn òkúta tó wà lórí ilẹ̀ wá ìfọ̀lá fọ̀mọ̀ ọlọ́run má fi ní túnú àwọn òkúta tí wọ́n ti gbóná. làwọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ fún àwùjọ fún wa àlè náà wà kúndò aláṣù wàlẹ̀ ìjára iná ẹ̀yìn wà bá táàkì fún ẹ̀mí gbogbo lọ́wọ́ sọ́ọ̀tì nàìjíríà. Ìgbàkùn àtẹ̀yìn wà bá táàkì fún àwọn kẹfẹ̀ẹ́ nínú àti tẹ́ǹsìn àwọn tẹ́ǹsìn ọ̀pẹ̀ àwọn tẹ́ǹsìn igi

iná níjọ́ yẹn ọba aláàbá kan rírí wọn gan o panimára gíláàbù gèrè báyìí wọn tọ́ba ní gíláàbù ó sọ àwọn tó bí àwọn náà bọ́ sí bíúdà nínú ẹ̀dá nìyẹn o àwọn lẹ́yìn ìṣe ẹ̀dá wọ́n kọ́ dá sí bíúdà gíláàbù ṣìdáàbù wọn ṣìdáàbù wá àwọn eléyìí tọ́lọ̀ bá bá wọn látẹ̀lé wọn máa ṣe wàyà fàáyù náà láyà àtúnú làwọn ìkàjọ ọlọ́run wàyà fàáyù náà máa yù náà ìyẹn ni pé wọ́n kọjá security ti gbà bẹ̀tẹ́lẹ̀ bí àpapẹ́tọ́ náà wọ́n bá wọ́n bá sáńsọ ẹ̀wọ̀n táwọn èèyàn máa ń tún léèdè wọn gbẹgbẹ ẹ̀rọ tàbí bàbá báwọn kan wà nínú sẹ́ẹ̀lì náà sínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ṣe lọ tọ́ba ìlú wọn jáde lọ́kọ̀ọ́lọ́mọ́sọ́lé àti lọ́kọ̀ọ́lọ́mọ́sọ́ láyà fún ọlọ́ àmà àánú ìṣe òní wọn wàyà fẹ́ àlúná mẹ́rin ìgbàrún gbogbo wọn láti ẹ̀wẹ́ ẹ̀mọ́ ẹ̀jẹ̀ rí àwọn ọ̀jẹ̀ rí àwọn ẹni Thank you. ọ̀nà méjì lọ́ba dára ti fi ń rinlẹ̀ pé wọ́n pa àwọn àkàkò náà nínú èèyàn àti inú kí ni inú àwọn òkúta. ọ̀hẹ́ ìdàdì wọ́n fi sí àná yẹn kalẹ̀ fáwọn olùkàbí ọlọ́kùnjọ mọ́sọ̀ akékeré o. Yàrá ìlú náà yẹ kí ní ẹgbẹ́ wọjá àmìnámà sókè tábà fún kékeré wọjá àmìnámà tábà lọ́wọ́ fún lọ́sọ̀lá hápọ̀ nígbàjọba aláàlá ló ṣe wúwú wọ́n fagbolú ẹgbàmú fagbolú ẹwà dé inú náà jẹ̀rí ni ẹ máa mú wọn. Bàrúwà sàbúrú lẹ́gbẹ̀wà. Ìyẹn pé ọmọ mi ẹjọ́ yẹn, wọ́n ṣe èmi rẹ̀. Mú kàn tẹ̀ mọ́ ò pé tó wá tẹ̀ ní ẹ̀dájọ́ àlèkè àmọ́ tí yóò tàbí. Ìbẹ̀rù kó tó a máa mú yàn. Nígbà tó jẹ́ àti sáàdì ọkọ̀ òrùkẹ́ láti gbogbo bẹ́ẹ̀ sábà pé two hundred nínú mọ́tì yìí sábà fi sọ́jà méjì tẹnu ọ̀nà sọ́jà méjì tẹnu ọ̀nà ìfẹ́rẹ́ kẹ̀kẹ́ ò dáàlì wọn ò ní ṣe kẹ̀kẹ́ wọ́n kàn tó kàmá wuli báyìí láì dé màá lọ́wọ́ káko ó ti kó wọ́ kátó wá sọ pé màláìka ọlọ́ bóòlù yẹn ń sá lọ lọ́wọ́ màláìka ọba adẹ́dà ó wá fẹ́ dẹ́rù bà wá ká lè mọ bí ó ṣe rí ó ní sí ìsìlìsílà kì í sábẹ́ Fàtàlùwà fíìsì rẹ̀ fíìsì rẹ̀ sàbòwú náà gbẹ̀bọ̀ àti sẹ́fúntì fíìsì ni ni wọ́n fi. Torí pé màláìkà tí ó dìyàn sínú náà wọ́n kò fi lè súnmọ́ náà yẹn. Ìyẹn pé wọ́n fi sẹ́yìn fà á sínú náà ni. Fásilùkú wù ó ní ẹgbẹ́ fi wọ̀ ọ́. Ọba aláwa fi ilẹ̀ pé kò sí tó fẹ́ mú wọn náà yẹn.

nínú tá a gbọ́dọ̀ mójútó ẹ̀ka máa mójú bára tẹ́ ẹ bá dé tọ́lẹ̀tì ẹlòmíì bẹ́ẹ̀ tó rẹ̀ kọ́mẹ́ntì rẹ̀ ọ̀dọ̀ ní kírìmù tó lè pọ̀ ọ̀dọ̀ ní tó lè pọ̀ ìjàgbá ọ̀dọ̀ ní tó lè pọ̀ ojú báyìí oríṣiríṣi ọ̀dọ̀ ní tó lè pọ̀ ọwọ́ a máa protect ara àì protect ẹ̀mí wa níbi tí gbàgbọ́ pé tí èèyàn bá dẹ̀ sí lálàáfíà kò sí kúrí fárátà ń tọ́jú tí ó padà wọ náà. so ìyá òkú mọ̀ sẹ́yìn mo fẹ́ fi wá ní ìbéèrè kan mo já rí inú ẹni tí ó sì wọ fẹ́ ká dà jùlọ ó mẹ́nu ẹni tó a ti fi nínú sàárè báyìí wọ́n lómi lára jù wá lọ wọ́n fáìn jù wá lọ àmọ́ ìfáìn wọn ìlómi lára wọn ìgbówó wọn kò kọ̀ fún wa láti mọ́bi wọn wọ sàárè àtẹ̀jẹ́ wọn wọ sàárè kí wọ́n lè jẹ́ ẹni tó dáa jù ẹ lọ wọ́n ti gbé sínú sàárè ẹni tó rìn kẹjẹ jù ẹ lọ wọ́n gbé sínú sàárè ọba bẹ́ẹ̀ dàwa ní ẹ sọ́ra torí pé láti ẹ̀wọ́ sàárẹ̀ yẹn lásán ó tó wọ́n máa tẹ̀yàn mọ́nú tébù lọ́sí ilẹ̀ bọ́ọ̀lù òde rẹ̀ ká tó wá sọ pé wọ́n gbé sínú ilẹ̀ tí ò sí ní sí míìl fún atẹ́gùn láti fi ní láti wọlé. ọba aláàánú yá àyùwẹ̀ lèyí rẹ̀ kẹfàrú ẹ̀yin tẹ́ ìgbàláyé kẹ́tọ́ kú láta àtẹ́sọ̀rọ̀ ìyàwó tó bá dábì kí á mọ̀ ọ́n láta àfẹ́dùn lè yẹ o gbogbo ọ̀nà tó yẹ kí n bá yín sọ̀rọ̀ mo ti bá yín sọ̀rọ̀ láyé láta àfẹ́dùn lè yẹ o kò sáwùú jàre lónìí. bọ́lá ìyẹn ti gba lọ́yà ìyẹn ti pé iná sábẹ́ mú ìwọ̀n ìnáma tùdùbáwọ́ náà mo tó jẹ́ kọ́rọ̀ yóò dé bí tùdùbáwọ́ náà wọ́n san yín lẹ́sàn-án. ìyẹn ti pé wọn ò ní sàn lẹ́sàn lálẹ́ kí a mọ̀ àbí tó bá ṣe níṣẹ́. ìyẹn ni wípé a gbọ́dọ̀ mọ múra kalẹ̀ wípé àti gbogbo tá a bá ṣe níṣẹ́ ni ó sàn wálé fún un. tùjú sáwọn máa kó tó sàmì ẹ̀lú. gbogbo táwọn ọ̀rọ̀ wa ọ̀dọ́ ni mí wọ́n lè má béèrè rẹ̀ tálùkọ́ bẹ́ẹ̀ fún ẹ tálùkọ́ bẹ́ẹ̀ fún òní béèrè ìgbà ọ̀dọ́ rẹ̀ tálùkọ́ bẹ́ẹ̀ fún òní béèrè ìgbà tálùkọ́ bẹ́ẹ̀ fún òní béèrè ìgbà tálùkọ́ bẹ́ẹ̀ fún òní béèrè ìgbà dàgbà gbogbo ẹ̀sùn ìgbà wo wọ́n sọ̀yà lẹ́fà wàtà búyáwó mẹ́túró ìjà kú mẹ́fì ìgbà mọ́. ó ní ẹgbẹ́ ìjọ kan ẹ padà sọ́dọ̀ ọlọ́run ó wà ní fún mà tí wà ní. tùwọ́pà kúlù nàṣẹ wọ́n pè fún gbogbo ẹ̀mí kan máa ń kàtàkì nítorí báyìí rẹ̀ pé wà ó láàyè bẹ̀rẹ̀ ọba aláàánú wọn ò ní sábò fẹ́ta kan náà ẹ̀dá jẹ náà. yàrá ẹ̀yìn wọn lè ní wọ́n pè ní ìṣúlùkù tẹ̀lé wà tẹ̀lé ìyẹn ni pé ó lé àwọn kan fa yóò máa lé wa fa tẹ̀lé yóò wá sí wa lójú kò pé ẹ̀ mẹ́ta kan àmọ́ àwọn tó máa ń lo tẹ̀lé fún àwọn mọ́mìnì níbi wípé ẹ mọ́ sọ̀rọ̀ ìdínà ó wá ní yá àyíwẹ̀ lẹ́bí na àmàlù ẹ̀yìn tẹ́ ẹlẹ́gbà kọ́rọ̀ sí iná mẹ́bà àjàdí náà ìyàwó mọ́ àtàwọn ẹni àwòjú ìròyìn ìdàgbọ́ àtìgbà kéèyàn padà káàbà yẹ̀dúkú táwọn ẹ̀fẹ́ kéèyàn ṣe kíni kéèyàn flẹ́ back to Allah kéèyàn padà kúrò ní ilé ẹ̀fẹ́ kó padà sọ́dọ̀ ká sọ́dọ̀ lọ. ó wà ní túwú ìlọ̀gbọ́ lẹ́gbẹ̀rẹ́ ìyẹn ní ẹtúbá nígbà míì tó bá lo àtàwọn àwọn ìgbàgbọ́ papọ̀ mọ́ra wọn ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tó wà foríjì ọlọ́run kúrò níbo méjì ẹsẹ̀ yóò wá padà síbi ìtẹ̀lé tọ́lọ́ lóbìnrin túbú ìlọ̀lọ́ ẹ padà síbi máa tẹ̀lé tọ́lọ́ àmọ́ tútú bá yẹ o ó gbọ́dọ̀ jẹ́ tútú bá òdodo ọba aláìsẹ̀ńtà ló máa tàn tó ti yé kéèyàn mú sí lónìí ọlọ́run orílẹ̀-èdè ọlọ́run orílẹ̀-èdè ó tó di ẹjọ́ Friday ó tó gba twelve hours lọ àwọn yóò ti lọ kárí club night club so téèyàn bá ti tún bá gbogbo tó bá jọmọ́ bẹ́ẹ̀ ò ní wọ́n mẹ́lú tó bá pè ọ́ ní àwọn àwọn ni àbò ní ìjà lọ sọmọ ẹ̀ bá èdè sọmọ máa mo ti tún bá ẹ̀ ìjà lọ wúkọ̀ èmi ò wúkọ̀ kankan wúkìtà kankan mẹ́rin torí pé tó yẹ èèyàn ni pé kéèyàn máa wú anytime téèyàn bá wú bẹ́ẹ̀ ó lè mọ́ bá tèmọ́tè ìpàdé ọlọ́run so ìyẹn ni pé túbù ìlọ̀lọ́

nínú àwọn kìrìkìrì bí àwọn àwọn tí wọ́n máa ń jójó àwọn celebrate celebrity òun ni tó ti yẹ kó gbajúmọ̀ náà àwọn èèyàn gbọ́dọ̀ fẹ́ rí ṣò rẹ̀ kan lọ sẹ́lẹ̀ sí pẹ̀lú bó ti gbajúmọ̀ ẹ̀ tó láwọn ṣó tó máa ti display sábẹ́ máa ń rí kọ́ọ̀tù ó dẹ̀ padà túbá mùsùlùmí sẹ́lẹ̀ ó dẹ̀ rò ah, kìíní yìí ní ìṣe kìíní ìṣèlá nígbà tó wá tún bá yẹn ó wá rò pé kí lóun lè fi ṣe déédéé tútú bá tọ̀ka ọ̀tọ̀kọ̀ òun sẹ́nu tó dé ó sọ̀rọ̀ gba nìkan ẹni tó jẹ́ pé à òòrì wọn àlọ́ sí rọ́bà lásán wò lórí sórí tí ìgbà kan bá bẹ́ wẹ̀ ká tó jáde lásán ní wàhálà wà ní òbí yarun kírìmù sírun gbọ̀n sẹ́ẹ̀tì ọ̀run ó wá jẹ́ pẹ́lú tí ò borí láti bí ọgbọ̀n ọdún ó wá lọ́wọ́ fẹ́kí mú fẹ́kí mú wọn kò wá bímọ bẹ́ẹ̀ ó wá lọ bá àwọn studio àwọn sọ́mọ́ àpòmọ́tà rẹ̀ ó ní gbogbo kíso ṣóò tó ti ò fẹ́ràn padà òun fẹ́fẹ́ ṣóò síta tó sọ́lọ́ fẹ́ láti fún láti Mike Tyson kílẹ̀ mọ̀ tó ṣe Mike Tyson padà tún bá ẹ kò máa tẹ́lẹ̀ ẹ̀ kó padà kó padà tó táwọn bá ó ti táwọn bá náà ó ní kí ìsẹ̀mí ayé wo ó ní wàhálà kàlẹ́ ní ìsẹ̀rí pẹ̀lú kàrí ààrẹ kan fẹ́ bàjẹ́ torí kó ṣe Islam Malcolm X the same thing Muhammad Ali the same thing gbogbo àwọn tó bá ti jẹ́ a president philanthropist àti tó jẹ́ àwọn èèyàn ńláńlá tó bá ti fẹ́ ṣe táwọn bá ṣe ìtọ́nù ó gbà wọ̀ kan dé èyàn pè é pé léyìn abá dẹ́sẹ̀ kan tó bá bẹ́ẹ̀ túbà yóò kú ọbẹ̀ tán ni lọ́ba láti náwó bẹ̀ tán nà sí wa léyìn abá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló tẹ̀lé. Àgbà wọn yìí lò tó bóyá fọlọ́ sábà. Kúlù àgbà ìbáná àyèké. Ntọ́nà ó ṣe fún bẹ́ẹ̀. Ayò káfíìrọ̀ á kún sẹ́yìn àṣìkò. gbogbo àwọn àìdá tó ti ṣe ọlọ́ọ̀ni ẹ̀ta rẹ̀ ìkẹ́sùfẹ́ wa sẹ́yìn àti láàyè ní ọba aláàní yorùbá ti dín lóun sẹ́yìn àti him àtàrà fẹ́yìn bá tún padà dáa tó bá fi ọgbọ̀n ọdún gbogbo tó bá mú kòró lọ́gbọ̀n ọdún wà láì tó bá fi ẹ̀rẹ̀ sáàtì lè fi ẹ̀ wọ́n ní bẹ̀ yubadilu lọ́wọ́ sẹ̀yà tẹ̀gbẹ́bí omi nìkan sí ẹ̀ àbí àpàrẹ eléyìí tí wọ́n parẹ́ nìkan wọ́n tún á rí pléǹsì rẹ̀ pé ó fi torí pé ó ṣe dáadáa yubadilu ẹ̀wí ẹ fi dáadáa pààrọ̀ rẹ̀ torí pé yíyá yẹn ó dáa lọ́ba aláàbẹ̀ náà wọ́n rí àfúrà àbẹ̀táwọ́ láti àdínkù ní àdínkù inú ọlọ́run mọ́ ń dùn sí ju ẹnìkan nínú yẹn lọ tí ẹrú rẹ̀ tó bá tún bá tó padà ju èyí kan nínú ní tó sọ nǹkan nù nínú rẹ̀ tí wọ́n tó tó bá rí rẹ̀ padà inú ọlọ́run máa ń dùn tí ẹrú tó bá tún bá tó padà wá bọ́lọ̀ ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ pé kò tí ò rí kò kan tó ti dé tó bẹ̀rẹ̀ sí sáwọn bàtà náà ṣùgbọ́n ọlọ́run ẹ kò rí ibi bóyá ẹ ti lẹ́kọ̀ọ́ àrùn tó lọ́dẹ báyìí lọ sọ́ọ́ pàtàkì àìsí wọn ti

gbogbo fẹ́yà máa ṣe làwọn ẹgbẹ́ ni wọ́n ṣe àmọ́ láàrin umaru gba ìsìláàmù lẹ́yìn ọdún kan ló gba ìsìláàmù lẹ́yìn ọdún kan ló gba ìsìláàmù kílẹ̀ náà gbọ́dọ̀ ló mọ̀ àwíyà mọ̀ àbúrò àbí sùfìyà gbọ́dọ̀ wọn gba ìsìláàmù gba ìsìláàmù lẹ́tìlì bàbá àbú sùfìyà sùfìyà gbọ́dọ̀ àrùn àwọn gba ìsìláàmù yọ

wọ́n di òkè nínú mọ̀nà báwọn èèyàn. ẹ wo bẹ́ẹ̀ sáré ka àdéhùn mẹ́ta lónìí tí o ti sáré rẹ̀ wá. ala àpẹẹrẹ táwọn àti àwọn tuntun ayé méjì ìyẹn láyé mu ó kúrò láyé rẹ̀ Allah subhanahu wa ta'ala ó wá ní àwọ̀ àmú ìwọ̀ ẹ̀wọ̀ kan ju lè hílà fún ìyẹn lè ṣiṣẹ́ láti jẹ́ olùgbàgbọ́ òdodo kò wá lọ́wọ́ wa ju lè hílà fún kò sọ pé àáfù wọ́wọ́ wá ju lè hílà fún. ajẹ́ wípé kò sẹ́sẹ̀ tẹ́mi àjẹ́ lè ta tá a bá ti lè tú bá yóò padà tú àwọ̀ sálẹ̀ jẹ́mà ó wá lọ́wọ́ lè hílà fún màá fi wọ̀ ti dàgbà fi ọgbà kan tẹ́ẹ̀dẹ̀ẹ̀rì

nígbà wo lọ́lọ́run tó wá lè jẹ́ náà ayà ìfẹ́ mọ́tò bí yóò tẹ̀lé gbígbẹ́ ya fún wa ó wá ní yáwó mọ̀ níjọ́ yẹn láàyè bìbí lọ́ọ̀bù nàìjíríà níjọ́ tọ́lọ́wọ́ ní dojú tàbí kò ní ìyẹn ní pé gbogbo tó bá fẹ́ láti ní bá béèrè kí àbọ̀ lọ́wọ́ fún wa ọlọ́run ní dojú ìjọ yẹn kékeré wọ́n ní tó lè fi ayà tó bá dá

wọ́n bàtà abárẹ́ mi ṣe láàyè bá àríṣà lọ́wọ́ lọ́wọ́ wa. ìyẹn ló fi ní yàwó mọ̀ láàyè òkè lọ́wọ́ nàbíyà ní sọ́tọ́ náà ò ní dójú sí lórí ìbéèrè kẹta. owó àlùkẹ́kọ̀ọ́ o. àwọn tó máa bẹ pẹ̀lú ẹjọ́ yẹn àlẹ́ nínú ayé kìkà ìyẹn ni pé ṣìfà òrùlọ̀sọ̀rọ̀ ṣìfà àwùjọ̀fà látẹ̀lú bí ilé kò bá lọ sí kì í ṣe bẹ́lẹ̀ bọ̀ kí ẹ̀jẹ̀ fún kékeré ní kí ni èkó bá lọ tọ́wọ́ ní wàlẹ́bí na ánàlú náà rí abúlé tó ti ń pé àwọn sọ ábọ̀ máa bẹ pẹ̀lú rẹ̀ táwọn náà fẹ́ ti tẹ̀. àìsàn ní sọ́ọ̀tì nípa tẹ́lẹ̀ nígbà tó ló yà tó ní Muhammadu Rasulullah. والذين معه àwọn tí wọ́n máa bẹ pẹ̀lú àtẹ́jọ àwọn olùgbàgbọ́ olórin olùwàlẹ̀bí na àmẹ̀mú mẹ́rin àwọn olùgbàgbọ́ òdodo náà wọ́n bẹ pẹ̀lú rẹ̀ ó wá lé nígbọ́ yẹn núùrù ọlọ́mọdé àti wa bẹ́ẹ̀ núùrù ìmọ́lẹ̀ wọn ìmọ́lẹ̀ yẹ̀fà lightning tí ó wà pẹ̀lú wọn yóò máa rìn báyìí báyìí na àyèdè yóò máa rìn wájú wọn wà bí àyèmẹ́rin àti lọ́sùn wọn. àárí tó bẹ́ sọ fún wa pẹ̀lú òní mọ́lẹ̀ bá rìn wájú wọn tó ń rìn lọ́sùn máa rò pé apá kan àwọn ti ń sókùtù wọ́n tún wá wá ìdílé lọ pé rọ́bà náà ọlọ́wọ́ bá wà ó àtìmí lánàá mú rọ́nà àtàlá àfẹ́fáì láìpìlì complete for us jẹ́kí máa náà yóò sá fún wa jára mi náà bí kò sọ̀rọ̀ yìí lórí wọn wà ní ìsìnkàtọ́ lálàáfíà ànájì ní yá ti wọ́n mẹ́tì yá ó mẹ́lẹ̀ ní yá ó náà ní wọ́n mi ó wà lọ́wọ́ àti ìyá máa àbọ̀ àjàlè kí wọ́n gbé gbúrú àbọ̀ àjàlè lẹ́ni tí oríkèéríkèé bá máa bí ó sálọ àláyẹ yóò máa lékiri yóò máa sàmálẹ̀. wọ́n á ní wàmán àràbà ayélu ìlà bùrọ̀dà òbàlùyà fàáyà gbogbo ẹni bá fẹ́ kí ìmọ̀lẹ̀ òun kó lékiri ó pọ̀ àbí ó gùn bóyá lékiri làwọn olùmọ́tò bá pẹ́ bá bá sálọ àlá tá a fẹ́ fọwọ́ ká mẹ́sọ̀ pé agbèrè kájọ́ kó ká má sọ pé kókó tẹ̀

ara ojú ló wà ọjọ́ ọjà ọjọ́ ló wù ú tó ti ẹwọ bí a bá ní àgbọn tó ti tún ní à kí wọn bá tí omi bá dọ́ọ̀tù mẹ́ ìmọ̀lẹ̀ tó tóbi ní. lóòrùn ajọ́pẹ́ láti di ẹ̀gbẹ́ ìtura yìí láti gbọ́dọ̀ gbé yóò wá ka irun wa látòkè yóò sì ka ìsàlẹ̀ ìjàgbá wa gbogbo nípa wa kò ní pa yẹn ibẹ̀ ìmọ̀lẹ̀ òdìdí yóò wá sílẹ̀ ajẹ́pẹ́ tí wọ́n fi dá wa mà yàtọ̀ sí kéèké nígbà yẹn pé àwọn bọ́ọ̀dì pàtó làwọn bọ́ọ̀dì yóò wọlé kíni ló máa tàbálẹ̀. táwa lọ rúkú bàtàlà àdì nígbà tí wọ́n lẹ́yìn wá pọ̀ yẹ̀kúlù lẹ́bí ìdàkàbà rú lẹ́bí ìnà àmàlù rúrú ná lẹ́kítẹ̀lì sí kúrò ìlú. nígbà tá a bá ń lọ nínú mẹ́lẹ̀ torí náà ó tókù kù tó pọ̀ àwọn kèmí yóò ti wà ní òkùnkùn wọ́n wà lọ́wọ́ ní á ó rúrú ná ẹ̀kú ẹ̀kú lè wá àwọn tí wọ́n dẹ̀wọ̀ lẹ́yìn

wọ́n kà yí pé wọ́ọ̀lù kan wọ́ọ̀lù yóò kà drop báyìí yóò kà jẹ́ gàgà láàrin òun ẹbí jà kiri àti mọ́mí láti gbọ́dọ̀ sọ́ra ní. torí pé ìmọ̀lẹ̀ yẹn ọba adẹ́dà sí ilé ìwọ̀ fún wa wọn ò sàlùwà látòrí tọ́lọ́ láyé. àwọn èèyàn máa kí ni impact kí ni benefit wà lára àgbàlá ṣiṣẹ́ tó bàbá ńlá làkàlà máa ń tàbàlá tó tó sùn ta àlàyé pọ̀ tó bá fẹ́lẹ́ ní bá kù fẹ́ ẹ̀rọ tó wà lọ wákàtí lórí sùn ó lè ní wọ́n sàn lé ní kiri ní gbogbo gẹ́gbà ń sọ̀rọ̀ ní nígbà tí ó ṣàlọ́lá kó sùn. mo mọ̀ kánú àwọn afọ àwa kò sí bàbá ẹni bá wọn ní sábà ilé pẹ́rẹ́ wọ́n tọ̀ wọ́n yàgbẹ́ wọ́n sọ fún àbúrò rà bíláàlì bíláàlì àpèrún àmọ́bí bí wọ́n tún bá àjọ kan ó ní yá àgbèlà bí mo sàbàkítà rẹ̀ ah, kí ló dé kí ló fi gbáwájú bí mo sàbàkítà rẹ̀ fàyè mi sẹ́mi ìdókò àká àná alẹ́ yìí kàtó ìjà bá a rẹ̀ ṣá lálẹ́ àná mò ń gbọ́ tó ń lo bàtà rẹ̀ nínú àlùjẹ́ kan kò sí wọ́ o ìyẹn tí mo gbọ́ tíríbìtì rẹ̀ ìmpáàtì rẹ̀ nínú àlùjẹ́ kan mo á rò pé ta ni wọ́n ní Bilal ní mọ́ àmìlítò àmàlàlù àrùjọ ìyà ọ̀kàmà kan. Ó ní ní ìsẹ́kà tí mo rò pé ó tẹ̀sùn wọn lọ́dọ̀ mi kọjá pé máa ta àdásù ọ̀tún mi ò dẹ́sì níjọba kí n dẹ́sì ìlà wàtàwàtà àti àbíkí ìsàlà alálẹ́ yẹn. Wọ́n máa tàwàtà àti mi wàá bá lọ aláṣẹ níjọba rí ìlà sọ̀lẹ́jọ́ látara kí ni sọ̀lá ọmọdébí mẹ́fì láti lè lòdì kí mo pè é mẹ́fì láti lè lòdì kò sí bàbá ìròyìn ṣe bí a kò ṣàlàlá kò ní dákì bábà lọ aláìsí kí ni ìdáka àti ìdí yẹ̀sà ánú òun bá ìrìn àìdí wà bí àyìnbá ní ibi ẹ̀kúlú náà rọ́pàá náà wọ́n ọlọ́ọ̀bá wà ó torí pé sọ́yẹ ọba láti ní ìlú lójú tì wọ́n ó wá fún wọn ní ọjọ́ ìpè sálùmọ̀ yìí wọ́n ní àlọ́ sùpàkárì láyé yìí

mi lẹ̀ bí bẹ́ẹ̀ bí ìlú báyìí tí a máa rẹ̀ púpọ̀ sẹ́yìn máa ń bá rẹ̀ dáadáa ẹnu ọ̀nà kan wà lálẹ́ ìjẹ́nà wọ́n gbé ní báàbò rọ̀ yá kí ló dé báàbò rọ̀ yá àwọn tó máa ń gbàwẹ̀ kàdùsì youth ìsìnàní youth àwọn tó máa ń gbàwẹ̀ tọ́ọ̀dì àmọ́ndì àwọn èèyàn ni wọ́n ọ̀nà yẹn wọlé wọ́n ní báàbò rọ̀ yá àwọn tó máa ń gbàwẹ̀ àwọn aláwẹ̀ láàyè ló kún àwọn ọmọ èrò ẹlòmíì ò ní mọ́ ọbẹ̀ yàtọ̀ sí wọn tọ́ba ti wọlé tọ́ba ìlẹ́nu ọ̀nà yẹn ó falẹ̀ ó falẹ̀ kò bẹ̀rẹ̀ lórí tó bá tán. àmọ́ àwọn ọmọ mi àwọn ojú ọ̀dún bá lè fi yá mà wọ́n àwọn ọmọ ọmọ rọ́bà náà àti nílà náà tó rà ìmọ̀lẹ̀ yà bẹ́ tó ṣe ń bó ti ń kátà yìí báwa kàn fún ìfèrè àtọ̀tún àtọ̀sí wa jẹ́ kí mẹ́lẹ̀ òun àtàfẹ́. wọ́n á àmọ́ sì ṣe ẹnìkan à ń retí àforíjì tó bá wa tàbí إنك على كل شيء ìgbàkà tó ń pẹ́lá náà lọ́wọ́ sí ìrọ̀lọ́ aláàkúnlẹ̀ kò sí tọ́ lè fi ìyẹn ní pé kò sí tá lè fi lọ́wọ́ rẹ̀ nígbà ìgbà aláàkúnlẹ̀ ṣe yí kọ̀dé náà. Yàrá ayélujára ni ìgbàlá جاء بالرواية الإمام أحمد رضي الله عنه رحمه الله عنه وسعى ó ní arákùnrin kan wọ́n tún ní báyìí jìnnà arákùnrin kan ó jẹ́ nínú ìdílé jìnnà fáwọn àmẹ́lẹ́ mi. ó ní kọ́ ọ̀la ọ̀la ètò kálífà nàbí ó ní mo kírun lẹ́yìn àmẹ́lẹ́ ìjọba ẹ máa bá ọ̀sán àbá wọn. láti pé kìí ti bá dà bó lẹ́yìn rẹ̀ àwọn èèyàn tó lórí ìrún bá mi wọn ò tẹ̀lé ojú máa ń wù sí ẹlòmí ò fẹ́ mọ̀ ní màmú ṣe dúró lẹ́bàá ìmọ̀mù tó bá kírun báwọn yẹn náà kó o tó sáwọn yóò fẹ́ wo òun rẹ̀ kọ́tẹ́ ìmọ̀mù tó dúró wàlà wàlà ẹlòmí ò máa bọ́jọ́ máa sáwọ́ máyà káàkà sí kọ́tù lásán àwọn yẹn náà ẹlòmí lè báyìí báyìí wọn náà ń ṣe báyìí báyìí ìdí ìmọ̀ ìgbọ́wọ́ ti ṣe àìdá àlùkọ́bùdì awòlè wà bọ́ọ̀bù ara ìmọ̀mù gbọ́dọ̀ balẹ̀ torí pé ọmọ ìlú ọmọ wò ó tó bá fẹ́ sálámà lónìí àbùsàlámù àrè tó páríkẹ̀ rẹ̀ àwọn tó wà lẹ́yìn orin àwọn sọ̀hábà láwọn ọmọ orí páríkẹ̀ ànẹ́bí tó bá fẹ́ sálámù sáwọn lọ́lọ́lọ́ wà lẹ́yìn sọ́lá. ó ti bọ́lá ti lọ àwọn sọ̀hábà mọ́ nípa ànẹ́bí wọ́n mọ dákẹ́ wọ́n yìí ní ti ó ti sọ́ọ̀bà lórí ìlú. táwọn bá rí torí pé the watching after lùsọ̀ láti ìṣẹ̀lúyà ìrún jẹ́jẹ́ gan ọmọ bí kí wọ́n ní ìdáwọ̀ máa ń dákẹ́ jẹ́jẹ́ sí àwọn ọmọ gbọ́kẹ̀wá àti wọn kà nínú òun jẹ́jẹ́ rẹ̀ ìrìn pé anything not harm tí báwo bá ń parí owó wẹ̀lẹ̀ pa nígbà ìgbà tó bá bàbá wà pé fáànù ń pariwo wọ́n máa mẹ́lẹ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ arákùnrin mi mo wá mẹ́lẹ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ fàṣẹ̀ ní ìtùwú yẹ̀ kúrò mo gbọ́ pípé lórí ìkórè kalẹ̀ kí ni sọ ó ní àwùjọ màlá tó ti ní ìyàwó ẹ̀sìn ìyá ọlọ́run méje bẹ̀rẹ̀ nígbà kìá àdúrà tó yà sí ilẹ̀ yóò ṣe ni àlọ́ọ̀hùnmá ọlọ́run láàbò sí ní ìyàwó ẹ̀sìn ìyá ọlọ́run méje yẹ nígbà kìá tí o bá ti ní ẹ̀yẹ́ yẹn wá kàkọ́ ní ẹ̀yẹ́ yẹn láyé torí yẹ̀yẹ́ kan tó lè kí ní oṣù mọ́láyé ìyẹpẹrẹ tó burú ni wọ́n yẹpẹrẹ àwọn kan aláwọ̀ ní oṣù kàláyé níwájú gbogbo ayé nílẹ̀ láwọn ní ọ̀la àkèrè látẹ̀lé àkọ́kọ́ àtẹ̀kẹ́ abẹ́ aláṣọ àkẹrẹ wọn tàṣù pàdé ìṣúra dẹ̀kẹ́sì yẹ hàn kọ́ mi yọ inṣàlọ̀ wọ́n sì lọ lọ́dà tó ẹgbẹ́ bí mo yára máa ní bíẹ̀ bíẹ̀ bíẹ̀ bíẹ̀ bíẹ̀ náà ìtòrí àwọn ètò míì tó bẹ́wájú àtàwọn ètò míì tàbí ṣe dùkọ́ rẹ̀ agbẹ̀bí tí ayọ́dé àbáwá kàdé wa ayọ́ ìlú náà lọ bá lè lè wà á mú láì sí ìyá ọmọ kan ọlọ́wọ́ wọlé kàdà wá ọlọ́wọ́ ṣáà kàdà mọ̀ hàmì kàṣẹ́